هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أتنك الجمعة الجوكو جمعة بارك الجمعة على جوكا شوكو هكابو sórí ọ̀tún sórí ọ̀tún ètò yìí ètò a tí a kò ní àlè fíkì òfin dín ọládùnúbìnrin ló kọ̀ mí mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnmọ́ center ní wákà bẹ́ẹ̀ lọ́gbọ̀nsẹ̀ Sheikh ẹ̀káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí wọn kọ́ máa fi síde wọn náà ní ìbéèrè lẹ́yìn tí ó wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run lóbìnrin kan wọ́n ní kí ni ìdájọ́ islam nípa kí èèyàn jẹ́ ìyàwó kejì tàbí kẹta àti pé kí ni ìdájọ́ kí èèyàn gbọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kó wá máa gbé ọ̀rọ̀ náà kalẹ̀ láì ṣe ìwádìí ẹ̀kejì lábẹ́ ìbéèrè wọn wọ́n ní tí èèyàn bá jẹ́ tìyálé tìyàwó tí ìyálé àti ọkọ wá ní gbólóhùn aṣọ àìgbọ́ra ẹni débi pé ìyálé fi kó ẹrù ẹ̀ jáde kúrò ní ilé bẹ́ẹ̀ tí ìyàwó náà sì ṣàtìkò láti sọ fún àwọn tó lè dá sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n ìyáálé kọ̀ jálẹ̀ pẹ̀lú atótónu pé torí ìyàwó gan-an inú ọkọ ṣe ilé òun jáde àmọ́ tó jẹ́ pé ọkọ kò lè jáde ọkàn dédé jáde kúrò ní ilé fúnra rẹ̀ ni wọ́n ní èyí tó wá ń fà á tí àwọn èèyàn tó fi ń fi ojúkójú ojú wíwo ìyàwó wípé kí ni ìdájọ́ Islam lórí irú nǹkan bẹ́ẹ̀ eléyìí wọ́n jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè kejì látọ̀dọ̀ Harun Abubakar wọ́n ní ṣé wọ́n ní ṣé ó dáa kí àwọn obìnrin mùsùlùmí kí àwọn náà kí wọ́n kópa níbi solatul janais eléyìí ó jẹ́ ìbéèrè kejì ẹ̀kẹta ó láti ọ̀dọ̀ Adébáyọ̀ Babátúndé wọ́n ní ṣé ègìtì márùn ṣé ó ṣe ìtẹ́wọ́gbà nínú ẹ̀sìn Islam ègìtì márùn bí wọ́n ti kọ́ nù. <laughs> بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبيري أه، نكا أه، سي يهاون إسلام وكوسي كان يجي أو كيجي كتا تبكى ìhà tó kọ sí náà ni kí gbogbo ẹni tó bá jẹ́ أو كان ó tẹ̀lé òfin ọlọ́run hmm. kò sẹ́ni tó lọ́wọ́ bá lọ́tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa yóò dúró tì ọlọ́run ní dáadáa rẹ̀ hmm. ọlọ́run sì ní fẹ́rù bá lé ọkọ yẹn hmm. nítorí pé lọ́pọ̀lọpọ̀ nínú ìrọ̀mì èèyàn nígbà àwọn máa ń fẹ́ náà ni tó jẹ́ fáwọn ẹlẹ́ni àkọ́kọ́ lọ́tọ̀ ọkọ àwọn tẹ́nìkejì ò sì gbọ́dọ̀ bá wọn bẹ̀ àwọn ẹlẹ́ni àkọ́kọ́ ẹni tó tún gbẹ̀yìn so eléyìí báyìí ìrọ̀mì èèyàn nu ìgbọ́nfin ọlọ́run dá lórí pé òun gbà fáwọn ọkùnrin nínú àlùmọ́ yìí láti jẹ́ ẹni tó fẹ́yàwó kejì wọ́n bá rí i pé ẹyọ̀kan tó àwọn wọ́n sì ní ìkápá láti lè ṣe ọkọ fún àwọn ìyàwó kìíní kejì wọ́n sì gbé ìnáwó rẹ̀ bákan náà tó bá rí méjì òtún ẹ ọlọ́run tó gbà kó fẹ́ kẹta bákan náà títí tí ìdórí ẹlẹ́kẹrin obìnrin kan ò wá gbà láti jẹ́ ìyàwó karùn-ún ìgbéyàwó kẹfà àbí jù bẹ́ẹ̀ lọ torí pé òfin ọlọ́run ọba kò fààyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti fẹ́ tayọ ìyàwó mẹ́rin tòmọ́ àjẹgẹ́ nìkan ó dín dùndú rọ́ fún ọ fún ọ̀nà ọmọ kò jẹ kó fi wá fẹ́ ọ̀sẹ̀ ìyàwó karùn-ún kó fẹ́ ọ̀sẹ̀ ìyàwó kẹfà ẹnikẹ́ni ọba ti lọ́jọ́ ìyàwó karùn àbí jù bẹ́ẹ̀ lọ kọ́ mọ̀ pé jókòó agbèrè zìnà lòún jókòó pẹ̀lú ọkùnrin yẹn gbogbo ọmọ yòówù ọba ti tara rú ìjókòó bẹ́ẹ̀ wáyé ọmọ zina ni wọ́n ń pẹ̀lú wọn ìyá lásán ni wọ́n máa ní wọ̀nyí ní bàbá irú ọkùnrin yẹn ò sì ní kú lọ́jọ́ kan káwọn ọmọ yẹn wá sọ pé àwọn fẹ́ jogún ẹnìkan torí pé ẹni tó wá ti ta kò fi ọlọ́run òfo àti òfìfo iná ẹni tí ó gbé padà látara ń tó ṣe o. wọ́n sì rí i pé ọpẹ́ ni fọ́lọ̀ ẹni ní ẹ̀yìn ìgbà tọ́pọ̀lọpọ̀ ń gbọ́rọ̀ lọ ẹlòmíì ní ju obìnrin mẹ́rin lọ lákàtà rẹ̀ tẹ́lẹ̀ Hmm. ó ti dá àwọn ẹni tó lé sí mẹ́rin sílẹ̀ kí kálukú ọmọ lọ́ọ́lé wọn nísìnyí gba lórí pé ń tọrọ àforíjìn ń ronú pìwàdà kó tó di pé kú dé àwọn ọmọ tó ti dúgbò náà zì náà ọ̀pọ̀lọpọ̀ wá owó tó tówó ó kó fáwọn ọmọ kọ̀ọ̀kan òun yìí ṣe bàbá yín lábẹ́ òfin tọ́lọ́n àṣìṣe àtàgbẹ́sìn yìí ló mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ dákun àforíjìn wọn ẹ̀yin náà tẹ̀síwájú wọn pẹ̀lú wa kò sí nínú wípé èèyàn ò jámọ̀ kankan àbí iye èèyàn dànù pé kéèyàn lọ ṣèyàwó kejì àbí nítorí kéèyàn ọba àjẹ́ nǹkan tó pàtàkì èèyàn fi wọ́n fi fẹ́yàn lẹ́kẹta àbí nítorí òkúta bàbá yàn èèyàn fi lọ gbéyàwó kẹrin rárá o èèyàn jà gan ọmọge tó ṣe pé ó rẹwà kọjá àwọn akẹgbẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ó sì jẹ́ni tó ṣe pọ́kọ́ mọ̀ títí débi tó lámì ó sì lọ gbéyàwó kejì ẹ̀kẹta tàbí kẹrin kò sí bá a ti ṣe lè sọpá tóbi tó níwájú òfin ọlọ́run tá a fi ní tẹ̀lé hmm. so òfin ọlọ́run ju agbára gbogbo wa lọ lórí ìjọba òsè jẹ́ wọ́n ní ṣé àwọn lè máa gbé ọ̀rọ̀ lọ́rọ̀ ka àwọn máa bà yẹn jẹ́ láì sí pé àwọn wádìí ẹ̀yin náà ti mọ̀ pé kódà hmm. ìwàkiwà náà ni ìwàkíyàn jẹ́ ẹni tó ṣe pé yọ́ọ́ máa pẹ̀gàn yọ́ọ́ máa sòfófó gbọ́ yìí sọ yéèyàn ẹnu òun lọ pọ̀ jù nínú tí ó gba àwọn èèyàn wọná tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmù ẹ sì mọ̀ pé àwùjọ ọba dá púpọ̀ ju bó ti ṣe wáyé lọ lọ́síwájú eléyìí tí ó ga púpọ̀ kò bá sọ̀kalẹ̀ sí àárín wa hmm. tó bá ṣe pé abájẹ́ni tí máa jẹ́ pà máa sọ ẹnu wa ni lọ́pọ̀lọpọ̀ gbà ẹnu kó bá mi lọ́pọ̀lọpọ̀ hmm. ẹnu ò jẹun rí ẹnu ò jẹun rán náà ẹnu ò jẹun rí sẹ́sẹ́ hmm. nínú àwọn èèyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n dilẹ̀ wọ́n dilẹ̀ fúnra nù wọ́n dilẹ̀ fún ìrẹ́gbẹ̀ wọ́n kì í rán aṣọ tí wọ́n níbi tó ti gbé ya ẹ̀rọ ẹlẹ́rù ni wọ́n gbé kárí wọ́n wàá fà tiwọn lọ́wọ́ gẹ́ngẹ́ tó nígbà tí yẹn bá ti jẹ́ni tó ṣe pọ̀rọ̀ lọ́rọ̀ náà lọ́ tẹ́ bàtì yóò lóòrò ju mójú tó tiẹ̀ gbogbo ọ̀rọ̀ yóò wù tó má gbé wá bọ̀ kàfi kẹ́ni tó gbọ́rọ̀ wá hmm. gbà pé ẹni tó wá bá mi sọ̀rọ̀ kì í sòdodo ní sọ àbúrò wa lọ sọ fún tí kẹta ó sì máa ń bá wádìí dáadáa tí mo rí pé ọ̀rọ̀ yìí bó ti ṣe rí nù mo ti wá wádìí mo rí pé òdodo náà lọ̀rọ̀ tán gbé wá sí gbogbo ọ̀rọ̀ tán bá gbé wá bá mi tó bá ti jó òdodo náà ń lọ lẹ́tọ̀ọ́ sí kí n máa tún sọ fẹ́ lómi èèyàn wádìí dáadáa torí pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ tọ́tọ́ láti sọ iná lèèyàn máa sọ hmm. òfin ọlọ́run bá ní ká sọ ọ̀rọ̀ wa sọ nítorí pé ọlọ́run ẹlẹ́dàá ó bi wá léèrè nípa إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا nítorí bá ti máa ń parí má máa sọ ọ àti gbígbọ́ yín àti rírí yín àti ọkàn yín gbogbo ẹ lọ́lọ́wọ́ bí yín léèrè ń parí tó bá ti lọ́la gbẹ̀ǹdà òkè yá mi. torí de eléyìí ẹ̀yin tẹ́sí máa gbọ́rọ̀ kánà nígbèka àtìbàjẹ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀ràn ti ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ẹnu rẹ̀ wọn ò ní mú kó lágbárí rẹ̀ àmọ́ rẹ̀ ò ní jáde ń bẹ̀ mọ́ pé ìwọ náà táwọn máa gbọ́gbọ́ kúgbọ̀ tí wọ́n gbé wá bọ̀ àwọn ti dé gbúbọ́ ìwọ náà ti ti gbà á lọ́gán ń tọ́ dájú ni pé ọjọ́ kan ń bọ̀ tí wọ́n tẹ́wọ́ náà kalẹ̀ etí rẹ̀ bí ó ṣe wà ní ìdètí rẹ̀ nù bí ewé kòkó hmm. láì jẹ́ pé wọ́n gé dànù àmọ́ wọn sọ̀rọ̀ òní gbọ́mọ́. so ọba adẹnu sàárì títí dijọ́ gbẹndàlùkì àmà à gbọ̀ngàn wà sọ. ọlọ́run lẹ́dàá kó sànù wa. wọ́n ní tí èdè òyédè bá ṣẹlẹ̀ láàrin ìyáálé àtìyàwó tí ìyáálé wa kókò lé ó sì jẹ́ pé ìyàwó ó gbìyànjú láti pe àwọn èèyàn pé kí wọ́n bá wọn pẹ̀tù sí àwọ̀ yìí kí wọ́n bá wọn bẹ ìyáálé kó padà sílé ṣùgbọ́n tí ìyáálé takú wọn lé tó lòun ò ní padà sílé ẹ wá mú mẹ́nu pé nítorí tìyàwó gan-an fi léun síta láì kò sì jẹ́ pọ́kọ ló lé síta hmm. kódà ń mí irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ láì jẹ́ pé ìyàwó àtìyáálé jà hmm. ó lè jẹ́ pọ́kọ àtìyáálé ni wọ́n jọ tàn síra wọn ìyáálé yẹn wà á ti torí pé inú ń bí pọ́pọ́ tó fẹ́ lómi lò hmm. wọ́n bá lọ gba ọkọ̀ adé ìgboro màmá wọ́n bá bẹ̀rẹ̀ sí kẹrù hmm. ah, ìyá alágbájá sí òsì oníkẹ́nìkan ọmọbùn ń sọ tó bí ìgbà tí nǹkan rọ́ọ̀lù yẹn hmm. ẹ̀sìn wọn fi ń gbà mí nǹkan rọ́ọ̀lù yẹn yẹn ní máa rọ́ọ̀lù nǹkan ọwọ́ akẹ́rù ọwọ́ ajáde ńlẹ̀ àwọn wọn bèrè pé kí ló dé ah, ọlọ́fẹ́rù mítà ọfẹ́rù mítà ni nítorí tìyàwó rẹ nìyí ẹyìn ọlọ́run fẹ́ ká máa sòdodo ìbínú irú ìbéèrè kan béèrè ṣáájú bẹ́ẹ̀ ní wádìí ọ̀rọ̀ ẹ̀ ní mọ húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin ó fi máa kọ́lítì. tó nísìnyí ọkọ̀ lélẹ̀ òun àti ìyàwó gan ọjà òun lọ́kàn rí pé ó ti ṣóun ó lọ gbọ́kọ̀ ó bẹ̀rẹ̀ sí kẹ́rù dà sínú ọkọ̀ ọkọ̀ kótó ti fi fẹ́ dé ọba kó ti kókò ńlé ètò wa mú mẹ́nu ni pé ọkọ̀ ló lé ọ ńlé kọ́dọ̀ fẹ́rù rẹ̀ dànù ni torí ìtìyàwó rẹ̀ ló sì ṣe ṣe àá ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين fẹ́ẹ̀mọ̀ dájú kọ́lọ̀ ó gbé wa dìde lọ́jọ́ ńlá ni ọjọ́ tá a ti dé fún ọlọ́run ọba ọba gbogbo àgbá ńlá yé kí ni àwọn èèyàn máa ń parọ́ sí ganan rí àwọn èèyàn tó ń rojọ́ ọ̀rọ̀ fún àlìjáná wo wọ́n tí wọ́n fọ̀ iná wo ni wọ́n ní tí wọ́n sọ níbi àti wọ́bẹ̀ látàrí rọ́tọ̀ ń pa fún wa. so ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ká rántí pé bá a bá ṣayé àlùkìyàmà náà ń bọ̀ torí ẹ̀ ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run wọ́n lọ́mọ mọ̀lẹ́ra rẹ̀ lé ọkọ̀ hmm. wọ́n lọ́mọ kó ti sú ọ àbúrọ̀mọ́ parọ́ ah, bí nǹkan bá súyàn òfin àwọn tún ó tún wà lórí rẹ̀ hmm. ìwọ ọ̀fẹ́ gbé pẹ̀lú ọkọ̀ mọ́ fi kọ́lọ̀ hmm. bọ́ ọkọ̀ ìdánù sọ̀dá kiri àti gbogbo owó tó ń lé ọ lórí tó fi fi ọ̀sán padà fún kálukó sinmi kẹrin ọlọ́lọ́tọ̀ káwọn náà lọ́lọ́tọ̀ kọ́mọ́ ti kọ́mọ́ sinmi wípé ẹ ó sábòsí sí mi ó gún mi lápá ó tẹ̀ mí kò ní sírù rẹ̀ ìwọ́n á ní ká máa parọ́ lẹ́yìn náà ìfẹ́ máa kọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní tí bá wù wọ́n ni wọ́n máa sọ fún àwọn ọ̀fẹ́. ìhẹ́ ní ìṣe onílé ọkọ ti sú ọ. akẹ́ àlòrò jọ sí ìgbà tó kókò mẹ́ bọ́lọ̀ ń yọ ni. Hmm. ọlọ́run ti yọ kúrò lọ́fìn. òní ọkọ̀ yóò wúlò ọkọ̀ yóò dá ìyá ní fi ń jẹ yín kọ́dà ìyá tí ń jẹ yín ojú ètí ń jẹ táyà mọ́tò lọ. Hmm. sòkò sí wàhálà ọlọ́run ti ní kí wò kó jáde alihamudulilayi wọn náà tún lọ mú fáìlì mi kò sí o bá ti sí ewé ìwé mi nù gbèsè ayé rẹ o ti gbàgbé olórí ibùnú ọwọ́ adékó lórí ibú tún gbádùn mọ́ ọ̀rọ̀ lórí ibú lọ sọ ká wọn náà ló ti pé lórí ibú. Hmm. láàánú wàhálà ń bẹ́nu ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ hmm, hmm. ẹ̀yin tó ń fẹ́ lọ ń sọ pé ọ̀fẹ́ mo ní láti kìnìún so irú àwọn èèyàn bẹ́ẹ̀ àfikún náà pẹ̀tù sí wọn nínú. wọ́n ní ìyàwó òun àwọn èèyàn máa ń fojúkojú wò pé wọ́n ló lé ìyá lélẹ̀ wò lélẹ̀ wọ́n bá ti já àárín rẹ̀ àtọ́lọ́wọ́n dà fáwọn èèyàn lẹ́jà láàrin rẹ̀ àtọ́lọ́wọ́n bá ti da òní wàhálà wọ́n ní sí àwọn obìnrin mùsùlùmí táwọn náà lè máa kópa nù solatul janaza eléyìí tá à ń ṣe sókù lára dáadáa hmm. wọ́n kópa ń bẹ̀ táwọn náà bá kópa ń bẹ̀ wọ́n gbà ládá ńlá Ànábì sallallahu alaihi wasallam tó pè ní qirad wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam pé wọ́n ní karate Ànábì ní mithlul jabal al-azim tó tóbi ní tó dàbí àpáta ńlá. Hmm. ẹ̀yin náà kópa nínú sọ̀látù janaza ẹ̀yin obìnrin mùsùlùmí ṣùgbọ́n ẹ bókù lọ ibi tí wọ́n ti bò mọ́lẹ̀ o. Hmm ìzọ́gun àkàrà bẹ́ẹ̀ ni ó tún kú. ẹ̀ẹ́dẹ́ kátà sọ kò yé ètìtì mar ẹni ń tẹ́fẹ̀ ọ̀ máa ń tí sẹ́fà lóde làrúbá báyàwó bọ́ làrúbá débẹ̀. <laughs> afuwa zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò náà náà ìṣàlá ẹ lórúkọ yín o. eré ìṣtìmáàrù tó lè wá lédè lárúbáwá náà níbi kéèyàn máa sọkò nǹkan kan tó rògbé sì sọkò lọ́dájú pé ń béèrè tọ́yà nǹkan míì ní ń béèrè tó o mọ̀ ó lè ṣe sọ yorùbá kó o gbọ́ lárúbáwá ń ṣe karambà ni. hello aleykum salaam wa rahmatulah orúkọ yín o. àjàmọ́ àyíkọ́ ń tura wa kọ́tù. aleykum salaam wa rahmatulah orúkọ orúkọ yín. ọmọ ọba olúkúmọ̀ olúkúlà tó sọlá àbí bẹ́ẹ̀ bá kú lẹ́nu ẹ̀ka tó fẹ́ kú lẹ́yìn kí ẹ mú dájọ́ rẹ̀ wọ́n kékeré dúró ní lọ́dọ̀ ìyọ́mù pé ìdí náà ẹ̀yìn ọ̀bá lórí ẹ̀ fẹ́ẹ́ ti wá gbé ìyọ́mù ńkọ́ ìní wọn alákọ̀ọ́kọ́ ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé téèyàn bá ní wà lọ́wọ́ lẹ́yìn ọ̀gá kan lápẹẹrẹ nínú àjọ kí àwọn pé èèyàn lè tẹnu lọ́tẹ̀ yẹ̀ pé èèyàn ṣe mọ́ látàrí pé yòó lè ṣàlàyé tí bó ti yẹ lọ pé àkó bẹ́ẹ̀ ṣe wù fún ọ̀gbà yẹn gbọ́ irú ìgbésẹ̀ wo ni ìṣẹ́yọ́ sámọ̀ ní làkàrẹ̀ gbé yẹn pé láti ṣe àfọ́mọ́ àrùn yẹn. ẹni tó bá dá wà ní sáfù tí ẹlòmíì pẹ̀lú rẹ̀ àdìsá nàbì sallallahu alaihi wasallam tí imam ahmed rahimahullah tó gbé jáde nínú ní ní sọlá. alábìnrin láwùsọlá tẹlẹmọ fàrídìn khalfa as ẹ̀yin wá sọ pé tẹ́ ẹ̀ bá wá rí ẹlòmíì wá dó tì yín ẹ̀ sì lè lọ dó lẹ́gbẹ̀ẹ́ lèmọ́mù gẹ́gẹ́ bá a ṣe wí hmm. kí wọ́n lẹ́sẹ̀ tó tí ẹ bá tò lẹ́yìn sáfù yẹn ẹ gbà pé ẹ̀ ní sọ̀làtì hmm. ẹ sì tún tó pẹ̀lú wọn náà tó láàsì. Hmm. nítorí pé òfin ọlọ́run sọ yìí pé wọn ò gbọ́dọ̀ máa ṣe sọ́lá kí ìwọ wà nù mọ́ṣáláṣí kọ́ wa káwọ́ gbéra kọ́ ọmọ àwòrán. torí pé ọba àti ìrẹ́ tí ọjọ́ dúró pẹ̀lú rẹ lórí sáfù ó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam pànàbí hmm. parí sọ̀lá ìgbà tí ọkọ̀ ojú sáwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ ó wá ráwọn ẹni méjì kan táwọn takété lọ́ọ̀kan ó ní kí wọ́n pè wọ́n wá ìgbà tí wọ́n pè wọ́n wá wọ́n ní kí ló dé kẹ̀sì sọ̀láàtì alẹ́sìtò máa mùsùlùmí ayé ṣé ẹ̀yin méjèèjì ẹ̀ ṣe mùsùlùmí wọ́n ní mùsùlùmí ni wà hmm. wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé sallayna fi rihalina àti ṣe sọ̀láàtì ṣe sọ̀lá ẹ darapọ̀ walau kuntuma qad sallaytuma fi rihalikuma hmm. kódà kó ṣe pẹ́yìn méjèèjì ti ṣe sọ láti lẹ́yìn tẹ́ ẹ bá bá pé wọ́n ń ṣe sọ láti lọ darapọ̀ mọ́ ọ. torí rẹ náà ni ẹ̀yin náà ráàyè tẹ́ ẹ ti lè kọjá sọ́dọ̀ lè má mú wájú kí sọ láti yan lè bàjẹ́ ìta ṣírò. so tẹ́ ẹ sì fẹ́ dánìkan tó ń ṣàfù tẹ́ ẹ ti ní ní sọ láti ṣé kí ẹ máa lọ ní ẹ lọ hmm. ẹ tún darapọ̀ mọ́ wọn nítorí pé tẹ́ bá wà níbi tán ti ń ṣe sọ láti ẹ jáde àyàfi tẹ́yìn bá ṣe mùsùlùmí. Hmm. wọ́n ní táwọn bá ń ṣiṣẹ́ nínú kọ̀ọ̀kan táwọn sì jẹ́ ẹni tó jẹ́ igbákejì ọ̀gá yányá tí àwọn ọmọlẹ́yìn táwọn wá ń wọ́n máa ń ṣe táwọn máa ń gbé sùmàmí ọ̀rọ̀ wá bá wọn lórí ọ̀rọ̀ ọ̀gá yányá o lórí táwọn wá nǹkan kan kò bá wọn fọwọ́ sí ọ fọwọ́ sí kò fọwọ́ sí àwọn wá máa tún wá fẹ́ lo ẹni tó jẹ́ igbákejì yẹn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fi ṣàtẹ̀gùn láti fi máa rí àwọn àǹfààní tí wọ́n wá ṣùgbọ́n gbogbo ẹ̀ náà pàbó náà ní tún já sí wọ́n á tún àdálò náà lórí pétọ̀ ìwọ gan òun ti wà lọ́nà òjò á ní dàgbàsókè lẹ́nu iṣẹ́ yìí ìwọ gan kọ dínà lọ síwájú wa so tí òun wá ń ṣàlàyé fún wa pé kò rí bẹ́ẹ̀ tí wọn ò sì fẹ́ gbàgbọ́ tó ń lè ti torí rẹ̀ fi ṣẹlẹ̀ sílẹ̀ mọ̀ sílẹ̀ kọ wá sẹ́mi lọ àmọ́ tó bá lọ́nà mi tó bá ti torí wọn fi sílẹ̀ ó ṣera rẹ̀ ni hmm. torí pé òfin ọlọ́run ọbọ̀ gbà ike kó o ti torí tẹnìkan kó o kó nira bára rẹ̀ hmm. gẹ́gẹ́ bí Islam ò ṣe gbà kó ti torí tara rẹ̀ kó ní ẹlòmíì lára àti pé pápá gan lábẹ́ ìbéèrè tẹ ṣe yìí ọ hàn wípé ẹni tẹ pé nígbàkejì olórí òun ga aláìdáni hmm. ìdí tó fi jẹ́ aláìdáni ni pé wọ́n ń gbé ọ̀rọ̀ ẹni tọ́jọ́ ga àwọn yanyan wá fún náà òun náà ń gbọ́ ń gbà wọlé ń gbé tọrẹ nì so nígbà tí ọba ń lọ bẹ́ẹ̀ títí sọmọ ìpín ńgbà tọ́wọ́ wọn ọba bá tí wọ́n fẹ wọn padà fàbọ sórí tiẹ̀ náà ni hmm. gẹ́gẹ́ bóun ti ń ṣe ń tẹ́tí gbọ́ ti ọ̀gá rẹ̀ tí wọ́n ń bàjẹ́ tí wọn náà ń bá wọn sọ àsọlé lórí rẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n sọ tiẹ̀ náà fẹ́ lómi tòun hmm. gbà tó wá yí lé wọ́ lórí ọ̀rọ̀ àsọpọ̀ fẹ́ ti fẹ́lẹ̀ sílẹ̀ mọ̀nà ibi ìyá téèyàn jẹ náà lèèyàn kọ lẹ́tà sí ọba lọ́nà mi sílẹ̀ ọba lọ́nà mi má ṣe rẹ̀ tó hmm. pa àbòsí ti ń tiẹ̀ náà hmm. a máa ń gbọ́rọ̀ ọlọ́rọ̀ wa báyẹn tí wọn náà bá ń dá sí wọ́n fẹ́ gbé tiẹ̀ náà lọ bẹ́ẹ̀ lómi. hello ẹ ti jẹ o. máa ń sáńsà ẹ̀dáàfún obìnrin tí wọ́n bá máa ń ṣe nǹkan sùn lọ́jọ́ márùn-ún tó látàrí àwọn oògùn tó wá lò ó wá yípo sí ọjọ́ mẹ́fà sí ọjọ́ méje tó hmm. tó bá ti di lẹ́yìn ọjọ́ márùn-ún yóò mọ̀ sí òun àbí kò ní tún ìbéèrè mi kejì ni pé. Oh, hello máa irú oògùn wo ni irúfẹ́ èdè bẹ́ẹ̀ lò. oògùn ìgbà tó complete wọn ní ọtíkà wípé menstruation wọn kò ṣe dáadáa ṣé wọ́n á fún ní àwọn oògùn kan kí yóò fi máa wá déédéé so àwọn ìgbìmọ̀ wá tó ń di sílẹ̀gì ìbéèrè kejì ni pé tí wọ́n lọ́kọ̀ọ́ fún ọmọ kan ṣé bá tètè agbẹ́dẹ́ àti mọ́lùkù lálẹ́lálẹ́ ibi tí wọ́n ti ń tó sùn. alhamdulilayi àkọ́kọ́ obìnrin tí máa ń ṣe nǹkan sùn fún iye ọjọ́ kan pàtó hmm. táwa ń lo àwọn oògùn kan látàrí ara rẹ̀ ọ̀yá táwa jẹ́ pé látàrí oògùn yẹn ọjọ́ nǹkan oṣù yẹn ó di pé ń ṣe ségesège bóyá látijọ́ márùn-ún di mẹ́rin bóyá láti márùn-ún di mẹ́fà lópin ìgbà tó bá ti rí i pé nǹkan oṣù náà sì ní ti ń wá hmm. yóò paṣọ láti tì nígbà tó bá tó dá iná yẹn wẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé òun lọ́ ṣàfọwọ́fà oògùn tí ń lò yẹn oògùn pé wọ́n fẹ́ lóyún ṣùgbọ́n tó bá ń lògùn pé wọ́n fẹ́ lóyún eléyìí ẹ mọ̀ pé láìrò tẹ́lẹ̀ lẹ́jọ́ máa jáde fún gbogbo gbà. Hmm so ọlọ́run bò sí dóbìnrin kan tí ó máa fi gbogbo ọjọ́ ayé ṣe nǹkan oṣù hmm. so ìwọ wòye ọjọ́ tó fi máa ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ ìjọ márùn-ún ìjọ márùn-ún náà ni kò ní yí padà hmm. gbogbo ẹ̀jẹ̀ tó bá ti wá lẹ́yìn ìjọ márùn-ún á kà kún ẹ̀jẹ̀ rẹ̀ so wàá wẹ̀ wàá sì máa sin náà ẹlẹ́dàá wa wàá máa fẹ́ suyam tọkọrọ bá fẹ́ súnmọ́ yóò súnmọ́ lẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́ sọ́rọ́ tó sọ́jìdà àti mọ́lùkù àdìsí tọ́ka Assalamu alaikum sà. Wa alaikum salam wa rahmatullahi ọkọ̀ ibi ẹbí ń pè. Ìlú Mohanas láti Àbújá. Ìbéèrè yín. Ìbéèrè tí mo fẹ́ bèèrè ní wípé tó bá ṣẹlẹ̀ pé èèyàn ń tajà. Hmm. Ọ̀rọ̀ ọjà yẹn dẹ̀ ní ẹ̀sùn pé lágbègbè ibi téèyàn wà wọ́n ti wá máa di wípé ọjà yẹn ti fẹ́ bọ́ sí kí wọ́n ti máa rà lọ́wọ́ ló ti bọ́ sí rẹ̀ jẹ. Bíi fún àpẹẹrẹ pé kára jà ká wá fẹ́ mú ju ká mú ju nǹkan tí ó yẹ kí èèyàn mú ju owó wọn lọ. Bí ọ̀gá ti wá gbà wọ́n máa wọ́n wá gbójú ẹ̀kọ́ tí wọ́n mú yàn lọ́ta tàbí kán ra ìjà kán mọ̀ fẹ́ sanwó ní pé àwọn ń bọ̀ tó bá ti tó bá ti wá ara ìjà táwọn á lọ bòmí máa ìjà wọn ní sanwó nítorí bẹ́ẹ̀ èèyàn wá fẹ́ gbà fún wọn pé àìrẹ́jẹ ilé mi náà nígbà àwọn àti ẹni yẹn muslim burúkú kì í ṣèyàn gidi á lẹ ẹ̀yìn máa sọ wípé ah, ẹgbẹ́ fẹ́ rajà láàárọ̀ ẹ̀ mú wá nílé ta. <laughs> wọ́n fáwọn ìṣẹ̀ ń lọ́nu alhamdulilayi àkókò islam kò gba ìrẹ́jẹ kò sì gba káfọ̀bọ lọ́yàn sọ̀rọ̀ sì máa pé ọjà títà yẹn òfin ṣẹ̀rí àṣọ pé wọ́n mọ sórí ọgbọ́n ni hmm. bó bá ti pín sí iná ni òwò rẹ iná mọ̀ jèrè ń bẹ̀ sí hmm. so nígbà tí ẹnìkan wá rajà lọ́dọ̀ rẹ̀ ó ṣe pé hmm. eh, wọ́n ti pè múdù ráìsì kan lọ́ra hmm. wọ́n á fẹ́ gba múdù kan àti agolo kan agolo kan ti jẹ́ ó nítorí káwọn olè wà wá ń jọ́ mi hmm. islam ọgbà bẹ́ẹ̀ bákan náà kéèyàn rajà kọ́ mọ́ sanwó islam ọgbà bẹ́ẹ̀ ṣé tó bá wọlé ẹni ló lè fi wà rọ́ọ̀fù rẹ̀ so ìwọ́sá ti jẹ́ ẹni tó dúró déédéé wọ́n sì jẹ́ ẹni tí mo wọ́wọ́ mọ́jà tiẹ̀ náà kó bí ìsàìjẹ́ èrè tọ́pọ̀ jù ìníta ó ti wà wọn bá tó jẹ léèrè bẹ́ẹ̀ ìbá ti jèrè díẹ̀ ọlọ́run fòrè sí i anábì sallallahu alaihi wasallam onímọ̀ mm. onírọ́hìnà wọ́ọ̀hùnmọ́rọ́ àn sàmḥàn ìlàbẹ̀tà sàmḥàn ìlàbà ọlọ́run kẹ tani ẹni tó ṣe pé pẹ̀lẹ́ ni o mm. nígbà tí ọba tajà pẹ̀lẹ́ ni nígbà tí ọba rà àwọn olùmọ́ni túmọ̀ pẹ̀lẹ́ yìí olóyìn kí tó bá ti rí pé ń jèrè díẹ̀ tánájà lọ́nà tó fi jèrè díẹ̀ oníwọ́wọ́ mọ̀ yọ sọlẹ̀ ni tí ó bá sì tún rà náà ó ti ná orí pópé ní tí wọ́n bá ta fún sì ní owó wá yọ sanwó rẹ̀ ni kí si báyà ṣe máa ṣe pé pé ọjà yìí wọ́n rà lẹ́gbẹ̀rún márùn ọwọ́ náà àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà wọ́n á sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà kéré láti fi tọ́jú ẹgbẹ̀rún márùn àti kí n tẹ́ gbà ń pàdé tẹ́ ẹ máa ṣe òun náà ọjà tí ọba máa gbé bẹ̀ ìwọ wa tà fún didi ìjọ mẹ́wàá kákẹ́gùn lọ́wọ́ máa la hmm. àbá àwọn tẹ̀jọ́ ń ṣèpàdé tẹ̀jọ́ ń dábàá kábàá àwọn náà máa gbé oúnjẹ tààrọ̀ tọ̀sán àti kalẹ́ wá fún ọ àbí yẹn ṣeré náà fìyà jẹ́ra rẹ̀ hmm. ọwọ́ àmọ́ akira rẹ̀ bá bẹ ẹgbẹ́ kan tó ẹ kẹ́kọ̀ọ́ wọ́wọ́ fún ọ láti fi ṣòwò hmm. àbí wọ́n máa làlẹ́ ọ lọ́wọ́ ó yẹ báyìí lẹ gbọ́dọ̀ máa tajà àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ amánisẹ́ni gidi lọ́pọ̀lọpọ̀ torí tí ò bá jẹ́ amánisẹ́ni ẹni tó ṣe pé ìwọ ọmọ owó tó fi ń ṣòwò bóò ló ti ṣe tó bóò ló ti ṣe kéré mà ó sì ní kọ́bọ̀ kan tó fi dá lókòwò òun á sọ fún pé tó bá rówó ra gbá sórí àtẹ kò gbọ́dọ̀ ta igbá hàn àfi iye báyìí hmm. tó bá sì tà níye tó kéré sí iye yun ìpìlẹ̀ ti fi lélẹ̀ yìí tá lè pè ranù hmm. torí ẹ̀ ọgbọ́dọ̀ gbìyànjú láti rí i pé òwú ọmọjà hmm. tó bá ti wọ́n mọ́jà jù ọ̀pẹ́ ń bẹ̀ ẹ̀ rí ọ̀rọ̀ káràkátà bọ́lá ti ṣe ṣe ní pé ó lè jèrè ó sì tún lè má jèrè ń gbà mí hmm. ó lè jẹ́ pé ojú owó ló tajà kódà ìyẹn máa ta kiri sójú owó ń gbà mí ebi bọ́jà bá ti ṣe wá ni hmm. ìwọ tó ta tó sọ́ọ̀tì lónìí pẹ̀lú ògùn ọlọ́wọ́ náà lọ́ta lọ́la tó tún jèrè hmm. orí ẹ̀ àmọ́ kó á yàn ọ jẹ ike wọ́n máa mú ọjà lórí igbá rẹ láì sanwó àbí wọ́n máa mú lẹ́sìn tí wọ́n rà ọ̀wá ní sọ̀rọ̀ àwòṣe ní sọ̀rọ̀ ìsìláàmù ọgbà ìsìláàmù ní gbogbo tó ń bá fi nìyẹn lára ìsìlámù ọgbà wọlé lábẹ́ àdéhà nàbì Muhammad sallallahu alaihi wasallam tó ní lábọ́rọ́rọ́ wọn náà fẹ́ràn ayé yẹn tí ò sí ayé yẹn tí ò sí àwọn èèyàn á sì gbẹ́sìn yẹn jura lọ ẹ̀hìn tí bàbá dúró tẹ̀sìn dáadáa àkókò kókó náà wọ́n máa pè ọ́ ẹ rí gbogbo àwùjọ wa náà ní nìyí gbogbo ọmọ tí bá ti ń fẹ́sì gbogbo ọ̀dọ́ tí bá ń fẹ́sì gbogbo bàbá tí bá ń fẹ́sì gbogbo obìnrin tí bá ń fẹ́sì àkókò ọ̀rẹ́ lẹ́ẹ̀ pè wọ́n ní. Hmm. kí kúkú sókò ọ̀rẹ́ lẹ́ẹ̀ wọ́n torí pé èèyàn fẹ́sì Hmm. ẹ̀yin sì fẹ́ ba ẹni tí ń ṣẹ̀sìn ló kọjá lọ́nà tó fi jẹ́ pẹ́lú mi tí ò tí ì ṣẹ̀sìn ò ní darapọ̀ mọ́ wọn. ìyàndá ẹ̀ ní iṣẹ́ àṣetọ́ nìyẹn tó hmm. má jẹ́ kó bọ̀ ọlọ́kàn jẹ́ má sì jẹ́ kí ọ yẹ ọ lẹ́nu. Hmm. ẹ bákan náà wọ́n ní táwọn bá ń tajà tẹ́nìkan bá ṣe àwọn lọ́wọ́ láàárọ̀ yóò sanwó ọjà téèyàn lè sọ fún yín pé báwọn á gba ọjà lọ́dọ̀ tèmi láì ẹni tí ń tajà dìtàn lọ́jà ni ọ mm. mm. padà fọjà lẹ́njọ́ kan lẹ́njọ́ mm. sì sọ ọ́ dáhùn àwọn náà ló tún fi bú ọ ara ilé rẹ̀ mà ti ṣé báyìí náà lẹ gbagbá lórí láwìn láwìn láwìn láwìn nísìn nílùú mi lápé ìwọ ń tajà sẹ́nu wá dọ̀rẹ́ wá fẹ́ gba ọjà lọ́tọ̀ ah, mi <laughs> àmọ́jọ́ wa ń dá má túrú gbà ṣé èmi ni wàá gba àpò ṣúgà méjì tì lọ́dọ̀ yìí ọba ti jọ sọ ọmọ kówó bọ̀ hmm. ẹ̀yọ́ bá ní wọ́n gbé hmm. àfà ẹ̀ bá ní rí mọ́ ọ̀sán bá ní fọ́n mọ́ torí ẹ̀ ọ yẹ kẹ́yìn kẹ́ ń tajà kẹ́ ẹ̀ mọ̀ pé ẹ pàtẹ kalẹ̀ ṣùgbọ́n ẹ̀ní táwọn gbogbo hmm. àdúgbò kan lẹ̀ ó kàn dá pọ̀ wọ́n ní àwọn ní apàtẹ mẹ́ta àwọn tó o ṣe ẹ kórè nù lẹ́yìn náà tó bá sì wàá rajà lọ́dọ̀ rẹ̀ tó lóun fẹ́ rà láwọn ẹ pé padà wá lọ́la tó bá tún dé lọ́la ẹ̀ tún pé ọ padà wá lọ́la torí pọ̀ la yóò máa sun wájú náà tó mm-hmm. torí wọ́n sọ ọ́ di lẹ́lẹ̀ mm-hmm. ẹ̀hún tí ọba sì fẹ́ bínú torí pọ̀ tà ń fún ó kúkú bínú wọ́n sàn ju kí wọ́n sọ ọ́ di lẹ́lẹ̀ lọ kí wọ́n máa wá bínú. Mm-hmm. jazakumullahu khairan ya sheikh ẹlẹ́wọ̀n. alo salaam aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ni yẹjú ń pè. ìyá di kọ́tù ìrìn láti ìgbà Àkí àwọn dọ̀tọ́ wa kọ́lọ́n jẹ́ àwọn ọpẹ́ lórí dáadáa. Àmín. Mo ní ìbéèrè méjì fún dọ̀tọ́ wa rẹ̀. Naam. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ni wípé ẹni tí ó ń wà bàjẹ́ hmm. tó bẹ́ àtúbá tí dandan ni kó túbá níwájú àwọn ẹ̀dá dàmà ni àti tó bá ti tó bá wájú ọba adẹ́dà ó ti bùṣe. Ẹlẹ́kejì ni pé èèyàn méjì tó ń jà àwọn méjì tí wọ́n ń jà tí wọ́n wọ̀ ẹ̀sùn wọn gbà tó jáde láyé wọn kó ẹjọ́ dé police station wọn ṣèdájọ́ ó ṣẹ̀wọ̀n ṣé ìdájọ́ ayé yẹn ṣé ó di tó ní àkún ni àbí tó bá tún di ọjọ́ gbèdè ó tún ní ìyá mi ṣe yọba lẹ́dọ̀ fi jẹ. àwọn béèrè tí mo ní kí mo ti ń jìtọ̀. alhamdulilayi a ṣe ìdájọ́ òbílẹ̀jẹ́ tó fẹ́ túbá wọ́n ní sẹ́ńbù kàtà ó kéde ìtúbà rẹ̀ lójú táyé ni èyí tó bá ti túbọ̀ láàrin rẹ̀ sọ́lọ́run ti tó nínú Islam àbùkátà kàmàkà àbùkátà ká gbéra wa bọ́ sójú táyé àmọ́ wàá kà pé mo ti ṣe báyìí mo ti ṣe báyìí rí mo ti wá túbà ń ṣe bẹ́ẹ̀ mọ́ hmm. láàrin rẹ sọ́lọ̀ ní tọ́ba ti túbọ̀ ti parí wàá jẹ́ kí túbà rẹ kọjá tawbatan nasuha hmm. ìtúbà tó mọ́ kanga ní ìtì ìdọ̀tí àti pàǹtì tí ò ní sí lára rẹ̀ èwo ni ìtúbà tí ìdọ̀tí àti pàǹtì tó ti máa yí lára náà ni kéèyàn túbà ìtúbà olóńgbò lónìí hmm. ṣe bẹ́ẹ̀ mọ́ ìdíjọ́ pé wàá tún ti ráyè lọ́la yóò tún so eléyìí kódà àmọ́ tó bá lọ bá fẹ́ kí èso ó tù bá ṣùgbọ́n wàá fi hàn wípé nǹkan rẹ̀ tó jí ọ̀nàyìn wàá gbé fún hmm. so nǹkan rẹ̀ tó gbà lọ́nà àbòsí ọ̀nàyìn wàá dá padà fún ọ̀rọ̀ rẹ̀ tó sọ lẹ́yìn láì dá ọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kọ́ rẹ̀ tó lọ wí báyìí ó tún wí báyìí tún wí báyìí hmm. so gbogbo owó ò sì fẹ́ kán àbùkù ká lóde tó sì ń kán àbùkù. so nítorí de eléyìí kó o sì ṣe bẹ́ẹ̀ láyé ó pé ọ bí kò dé díjọ́ gbẹ̀ndàlùkì àmọ̀ lọ tó bá pèèyàn la bá fẹ́ á dá nǹkan rẹ̀ padà fún ibi tó ti lè hànú tẹ̀lé ìjẹba. wọ́n ní tí èèyàn méjì bá ń wọ́ọ̀dì mu ẹnìkan ti ẹnì kejì ẹni tí wọ́n ti tó ṣubú tó bá bẹ̀rẹ̀ lọ́ọ̀kìyàmà àwọn ọlọ́pàá bá mu wọ́n bá tì mọ́lé bí àtìmọ́lé tó ti sun ó tó ẹ̀mí tí òun ṣe kópa nínú ìdájọ́ tọ́lọ́n ọlọ́mọdé hmm. kò tó eléyìí ìpalẹ̀ mọ́ ni hmm. táyé yẹn ìpalẹ̀ mọ́ lásán nítorí pé òfin ọlọ́run yìí ṣeré hmm. ọlọ́run ṣàdédé ṣòfin kalẹ̀ nítorí kẹ́lẹ́ bá fi tipa làbá rẹ̀ ọlọ́run ṣòfin nítorí kẹ́lẹ́ bá tẹ̀lé ni. àkàrà kò mọ̀ wá kápẹ́ni ìsinyìí ẹnìkan ló ṣe kú pààyàn bẹ́ẹ̀ ti ṣe wéyìn lábẹ́ ìdájọ́ òfin tọ́mìyàn tó ń fọpọlọ gbé kalẹ̀ so àwọn wá rí i pé bó ti ṣe pààyàn pípa làwọn pa so àwọn náà bá pa wọn gé ọrùn rẹ̀ tọ lábẹ́ òfin Ọlọ́run pípa tán páwọn kò tí tó torí pé pípa tán páwọn kì í ṣe ìtọ́lọ̀ ní kí wọ́n lò kí wọ́n fi dédìí pọ́yẹ ká mọ̀ pọ́yẹ kí wọ́n pa ni wọ́n lò. so ẹ fọwọ́ pa idọ̀ ọlọ́run lójú ẹ tẹ̀lé òfin ọlọ́run ọba tó ṣe òfin tiyín tẹ fọwọ́ ara yín ṣe lẹ fi pa kò tí ì jìyà pípatọ́ pààyàn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀lù kìyà báwa lọ lẹ̀ wọ́n lásán ẹ̀wọ̀n ni kò sanwó ọmọ yẹn wọ́n ti lu ẹsẹ̀ sí ẹsẹ̀ kọ̀ hmm. kò sí nǹkan kẹtẹ lè lò sí tọ́lọ̀ hmm. ilé ìjẹ́ iná ló fà á ló fi jẹ́ pé ewu ńlá ń bẹ lórí káwọn mùsùlùmí kan wà láwùjọ kó mọ́ gbìyànjú láti rí pé òfin ọlọ́run káwọn máa mú ṣẹ ìtọ́jú hmm. àbámọ́fin ọlọ́run bá ṣe gbogbo ṣẹ́ in danger Hmm. lọ́nà tó ṣe pé gbogbo ẹ̀ lọ́lọ́run fi wá léèrè tó bá di lọ́la gbẹ̀ndà òkè à. Hello. Àlejò sọ́lá wọ ọ́fíì tí lọ́wọ́ ìwọ̀n kan tí orúkọ ìjọ bí ń pè. Ẹ̀fọ́ àṣàlẹ́ mi láti ìwé. Ìbéèrè yìí. Ọlọ́run jẹ́ kí a rí àwọn ọ̀dọ̀ tó wà pẹ́. Àmín. Ìbéèrè tí mo fẹ́ bèèrè náà ni pé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Jẹ̀nàdà nínú àwọn ìpín tí tó yẹ kó tó lè kó lára èèyàn àti kí èèyàn kí èèyàn wẹ̀. Hmm. ṣùgbọ́n tó bá jẹ́ wípé ibi tí àyè tí àwọn wà kò jẹ́ àyè tí ò sí omi ni. Hmm. so àsìkò yóò sì ti wọlé gbà yẹn ìdáná àlè ló táyà mọ́mù láti jẹ́ pé jàǹdà yẹn yóò fi fún ẹni ara wa ká fi lè rí ìrùn kí kí ó fọwọ́ sí lè wá sí ìṣẹ̀lá tó mọ̀ nípa àgbẹ̀ máa lọ ẹ̀yọ́ ọ̀pọ̀ lọ. Alhamdulillah ẹni tí jánà bàbá ń bẹ lára rẹ̀ tí ń gbẹ́ ń bi tí kò ti sómi tó lè fi wẹ̀ abómi ń bẹ kò lè lò ó nítorí àárẹ̀ tó wà pẹ̀lú rẹ̀ kódà kó ṣe gbígbóná kò lè lò torí àárẹ̀ rẹ̀ ò gbà kó fomi kan rárá yóò sì tẹ̀yẹ̀ mú tẹ̀yẹ̀ mú yóò fún láǹfààní láti ṣe sọ́lá ṣùgbọ́n jánábà yẹn sì ṣẹ́kù lára rẹ̀ so nígbà tó bá tó rómi àbí ìgbà tó bá tó lè lómi yọ wẹ̀ ìgbà náà ní jánábà ó kú lára rẹ̀ àmọ́ àwọn sọ láti tó ti ṣe pẹ̀lú tẹ̀yẹ̀ mú kò ní tún ṣe wọn. ìṣègùn ìrọ̀kọ̀ ìrọ̀ṣẹ́ ìkì zero nine zero five one six four five four three eight. plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń tó lu jábí ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá láti ọ̀dọ̀ Abdulkareem Kawish Adébáyọ̀ wọ́n ní èèyàn jẹ́ mánéjà fáàmù kan tí wọ́n ti ń sin nínú ọlọ́run àwọn kọ̀ọ̀kan máa ń àwọn òṣìṣẹ́ fáàmù yẹn tí wọ́n kì í ṣe mùsùlùmí wọ́n máa ń béèrè lọ́wọ́ mánéjà pé tọ́dàkùn kan yọ̀ǹda òkú àwọn ẹbí ẹ̀hún fún àwọn torí pé obìnrin lọ́dọ̀ tàwọn wípé ǹjẹ́ ó bójúmu nínú òfin ẹ̀sìn Islam láti máa yọ̀ǹda irú àwọn òkú ẹbí ẹbí ẹ̀ àwọn òkú ẹbí ẹbí ẹ̀ fún wọn torí ti pé àwọn mùsùlùmí míì náà tí ẹ̀sìn ò dùn lára àti ọ̀wọ̀lá lọ títí àwọn náà wọ́n máa ń béèrè pé kí wọ́n yọ̀ǹda irú òkú ẹbí ẹ báwọn fún àwọn wọ́n ní ṣe ìjọ tọ̀nà nínú ẹ̀sìn Islam láti máa ṣe bẹ́ẹ̀. alhamdulilayi kò tọ̀nà rárá hmm. nítorí pé ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ó ṣe kájọkùn bètè ó ṣe léwọ̀ إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به أبي وما أهل به لغير الله ọlọ́run bá ṣe léwọ̀ pé ká jẹ òkúńbètì ẹran òkúńbètì ẹran náà lẹ́ranko tó kú fúnra rẹ̀ láì torí ẹja ọlọ́wọ́n bá ṣe jíjẹ rẹ̀ lókù ọlọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ fún wa. Hmm. tọ́ ilé ìbá yé wa a jẹ́ pé irú bẹ́ẹ̀ ti ṣe ń ṣiṣẹ́ ní ilé ibi tí wọ́n ti ń sin adìẹ yẹn gbogbo adìẹ tó bá kú ẹnu bẹ́ẹ̀ ṣe ń dànù síbi tọ́wọ́ ẹnìkan nínú àwọn jẹkújẹ òtún ní tẹ̀. Hmm. nítorí pé tó bá pè yín lẹ bá fún wọn jẹ tẹ bá fún wọn ní nǹkan tó ti jẹ́ òkú ń tẹ bá fún wọn jẹ ẹṣẹ́ lọ́n Hmm. nǹkan tí ò bá ti tọ́ka jẹ àyè bóyá pé kọ́ lọ jẹ. Hmm. hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah wa barakatuh. orúkọ mi àgbà mọ́nà àti ìyá rẹ̀. ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ìjọ tí èèyàn bá ń wá ìpè kan tí wọ́n ń bu agbáwọn èèyàn nípa tó ń bá ti dé bẹ̀ òun yóò ṣe dé tó wọ́n fẹ́ ọwọ́ agbóbi ìpè wọn gbogbo ìdíje ọdún wá ṣe títí bẹ̀rẹ̀ ètò ènìyàn náà lè dè ìyá àtọmọ kan gbà ìyá wa ń gbé ọmọ tó dè ọmọ náà wà ń gbé ọrẹ ìyá rẹ tó dè nínú ìsìlámù ọkọ bí ìsìn tó wà lò. àkọ́kọ́ ìsìlámù ọgbà kọ wá pò ìsìlámù ọgbà láti pèlè àbọ̀rọ̀ máa ṣẹ̀ṣẹ̀ sọ pé ó sì lórí kan ìsìlámù ọgbà kọ wá pò torí tí ọba wá pò ọlọ́run ọjọ́ ọ̀dà owó hmm. hmm. gba àwọn àdéhùn rọ́pò lè mú sẹ́tẹ́lẹ̀ náà hmm torí pé islam sọ pé wọ́n wà pò tó o bá fi lè wá pò ọlọ́run ọ̀dọ̀ ọ̀dà. yàtọ̀ sí lè máàmù níjẹ́ wípé wọ́n kọ́ mọ́síláṣí kàkà lò wọ́n bùkátà lè máàmù bẹ́ẹ̀ ó sì rí pé ọ̀ká bí òṣùwọ̀n tó bá ṣe ìdánwò fún ọ pẹ̀lú ògọ́rùn-ún ọ̀pàs tọrọ pé tún sàn lè máàmù. Hmm. eléyìí ti wáyé láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́kàn náà àwọn sàhábà tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam kó ń sùn lè máàmù ànábì sì ni a ti fi ọ̀ sí hmm. torí Hmm. so irú àwọn nǹkan báwọn tó bá pọ̀ tọrọ rẹ̀ eléyìí ò burú àmọ́ pé ilé ayé mo fẹ́ dipò kan mú wá ọ fẹ́ di ọ̀gá kan ọ fẹ́ dadarí ọ fẹ́ daláṣẹ gbogbo orú àwọn eléyìí tí wọ́n bá wọ ọlọ́run dọ̀dà hmm. tí wọn náà bá fẹ́ mọ òdodo ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ láìsẹ̀ lọ kò ní ìdíkò díjú kò tún yájú hmm. gbogbo wa náà la mọ̀ gbogbo ẹni tó wá pò ní gbogbo orílẹ̀-èdè wa ìta lórí sí ta lórí ṣiṣẹ́ bí gbogbo ẹ̀ náà ń kàn já sí pàdé yìí náà àdéhùn ẹlòmíì lè pe ten point agenda ẹlòmíín ní twenty point agenda hmm. gbogbo agenda yà àríkà hmm. àríkà so eléyìí jẹ bó ti jọba láòdodo lọ́rọ̀ anábì sọlọ láàbì sọlọ tó bá jẹ pé ipò ni wọn kàn fún yàn tí wọn tọrọ hmm. Ọlọ́run ọbọ pẹ̀lú ẹ so bẹ́ẹ̀ anábì sọlọ láàbì sọlọ ń sọ. so bákan náà wọn ní ìyá àtọ máa ń jà ìyá ń ṣépè ọmọ ń ṣépè àwọn nǹkan tẹ bá ti máa mọ̀ máa béèrè ẹ̀yìn ní ìsìnkápẹ́ yìí ọ̀gbẹ́sìn yìí sọ bá múnú àṣà wa náà pé kí ìyá ọmọ kan máa ṣépè kọ́mọ náà máa ṣépè fún sọ́bàmù Hmm. so islam wọn ti wá sọ fún ọ pé ó dáa kó máa ṣépè fún ìyá rẹ hmm. islam tó sọ fún ọ pé àlìjánná rẹ abẹ gìgísẹ̀ ìyá rẹ lọ́wọ́ hmm. so islam tó sọ fún wa pé ṣe dáadáa sí ìyá rẹ lórí ẹ̀mẹ́ta tó tó ṣe dáadáa sí bàbá rẹ lẹ́ẹ̀kan nínú dáadáa ṣíṣe sí ìyá rẹ náà ni kó máa ṣépè fún ọ̀pọ̀lọpọ̀ wọn ò lórí lọ́wọ́ wàláhì ìyá tó bíyàn ìyá tó bíyàn ẹ̀gbọ́n tẹ́lẹ̀ ti sọ̀rọ̀ láàrin sẹ́nà sọ pé ẹ gbọ́dọ̀ bú àwọn ìyá yín nítorí pé ọlọ́run lánàá gbogbo ẹni tó bá dóbi rẹ̀ wọ́n sọ pé kó láti dóbi wa ìwà ànábì sallallahu alaihi wasallam mm. ànábì lẹ́ni kẹ́ni tó bá ti lè dóbi olóbi mm. ó ti dóbi rẹ̀. la ilaha illallah ọmọ pé láwùjọ tiwa ẹ̀kọ́ ò sí lọ títí nípa bó ṣe yẹ ká máa hùwà. lónìí yìí ọlọ́run ló mọ iye ìgbà tẹ́lómi ti bú yọ̀ǹyà ọlọ́run ló mọ iye ìgbà tẹ́lómi ti bú bàbá ń bàbá. ẹ̀bí bú tó ń bú yọ̀ǹyà ìyá rẹ̀ ló ń bú. Mm. bó ń bú bàbá ń bàbá bàbá tiẹ̀ ló ń bú so islam sì sọ pé ẹni tó bá ti ń bú òbí rẹ̀ báwọn ọlọ́run làánà rẹ̀ ẹ̀yẹn wo ní àṣà wa ní tọ́mọ bá ṣe bó la máa yẹ tọ́mọ bá ti yaka yẹ hmm. tọ́ba yẹ hmm. ah, ah. ẹlòmíràn <laughs> tọrọ lórí ọ̀nà ọlọ́mọ abọ́fẹ́ sòfò yẹn ni. láàrínláàrá ìjọba ìyá ti ajẹ ìdé ìyá lọ sí ọ ni. <laughs> Eh? so gbogbo àwọn sàṣàkàṣà àwọn wakiwa islam ti wọ fara mọ́. Hmm. ẹni tí èsè mùsùlùmí máa ń ṣe bẹ́ẹ̀ kò lè yà wá lẹ́nu. Hmm. ìwọ́n tó pé rẹ mùsùlùmí kọ ẹ̀kọ́ wo ni islam rí kọ́ ọ tó dì mọ́. ìṣègùn hmm, lọ́kẹ́rọ̀ sheikh zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six hello. Assalamu warahmatullahi wabarakatuh orúkọ nígbẹ̀ tí ń pè. Mọ́mí Abdulrahman láti Gbẹmọ́ṣù. Ìbéèrè yìí. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́. Ẹ̀jẹ̀ tí ọkọ bá tí ọmọ bá tí bàbá bá kú. Hmm. Ó wá fi àwọn ọmọ bàbá yẹn wá àwọn Ta nínú ìdájọ́ Islam, ta ló yẹ kí ó kójú kí àwọn ọmọ yẹn pamọ́ nígbà àwọn ọmọ tí bàbá tí ọmọ bá kú tó fi bàbá rẹ̀ sáyé tó wá láwọn ọmọ mm-hmm. lẹ́yìn ìgbà tó mọ wa kú tán tí bàbá náà wá kú tí àwọn ọmọ ọmọ yẹn tí wọ́n lẹ́tọ̀ọ́ nínú ogún bàbá bàbá wọn. tó bá jẹ́ pé ẹni tó kú ó kú ó fọmọ sílẹ̀ sáyé mm. ìmọ̀jọ́sì kú tó fọmọ sílẹ̀ sáyé wọ́n tún fi dúkìá lẹ̀ wọ́n ní ta lẹni tó lẹ́tọ̀ọ́ jù orúkọ ni mójútó dúkìá yẹn táwọn mú fi dàgbà ẹ ìbéèrè tẹ̀sí yẹn kò kún hmm. nítorí pé nígbà tó kú tó fọmọ sáyé ẹnìkan ló bímọ fún un tó hmm. kò fìyàwó náà sáyé tó nígbà tó kú tó fọmọ sáyé ó ṣeé ṣe kó tún fi bàbá tiẹ̀ náà sáyé tó hmm. tó bá yẹ pé èèyàn bá kú ó fìyàwó sílẹ̀ sáyé ó fi bàbá màmá sílẹ̀ sáyé ó tún wá fa àwọn ọmọ sílẹ̀ sáyé èyí sàwọn ọmọ nìkan ní ìjogún rẹ̀ lábẹ́ òfin ọlọ hmm. bàbá rẹ̀ ó jogún rẹ̀ màmá rẹ̀ ó jogún rẹ̀ ìyàwó rẹ̀ ó jogún rẹ̀ àwọn ọmọ rẹ̀ náà ó jogún rẹ̀. Hmm. nígbà tí àwọn ẹni tí àwọn tójú bọ́ tí wọ́n mọ bá ti ṣe sowó táwọn bá ti gbẹ̀tọ́ wọn nínú dúkìá rẹ̀ tó filẹ̀ èyí tó bá jẹ́ tàwọn ọmọ rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wọ́n yan alámòjútó fún dúkìá yẹn tí hmm. ọmọ báwọn ọmọ yẹn mójútó dúkìá yẹn Mm-hmm. nítorí pé zakat wọnú owó kódà kó ṣe pé ọmọ kékeré lọ́ba ní mm. nítorí pé zakat ní í ṣe pẹ̀lú owó níní mm. kò ní í ṣe pẹ̀lú ó ti bàlágà kò ti bàlágà lè tọ́jọ́ gbajúmọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ mm. torí kí zakati ọmọ bá wàá jẹun anabi ni ẹbọ mọ òru kan mójútówó rẹ kí zakati ọmọ bá jẹun. níbẹ̀ ni dúkìá eléyìí tó pé zakati ò ní wọ̀ bóyá lé tí wọ́n ń gbé irú eléyìí zakati ò ní wọ̀ ó sì ṣeéṣe kó jẹ́ pé àwọn dúkìá yẹn zakati ló wọnú wọn tí wọ́n wá padà parun ẹ̀yin alámòójútó yẹn ẹ̀yin lè mówó yẹn kẹ́ ẹ bá wọn fi ṣe nǹkan kan eléyìí tó jẹ́ pé zakati kò ní wọnú rẹ̀ hmm. bí kẹ́ bá wọn fi ralé bí kẹ́ bá wọn fi ralẹ̀ hmm. so ilé kẹ́ bá bá wọn fi rà tó bá jẹ́ pé ẹ bá fi háyà owó tí máa ń bí inú rẹ̀ lẹ́tì máa yọ zakati tó bá ká ní sọ́ọ̀b hmm. so ilẹ̀ tẹ́ ti ra fún wọn lópin ìgbà tí ìbá ti ṣe pé so zakati ò ní so eléyìí wọn bá àwọn ọmọ yẹn sọ owó wọn títí tí wọn fi dàgbà wọn ní tó bá jẹ́ pé ọmọ kú ó fi bàbá tiẹ̀ sáyé bàbá tiẹ̀ ni wọ́n mójútó àwọn ọmọ ọmọ bàbá bàbá yìí wá kú ó fi àwọn ọmọ ọmọ lẹ̀ táwọn ọmọ ọmọ jogun bàbá bàbá wọn wọn ò ní jogun rẹ̀ nǹkan yọ kan tó lè jẹ́ kí wọ́n jogun bàbá bàbá wọn òun náà ní kó jẹ́ pé bàbá bàbá wọn lọ́mọ hmm. kò lọ́mọ láyé hmm. bàbá tiwọn nìkan náà lọ́mọ rẹ̀ só àjẹpẹ́ hmm. tá a bá ti rọ́ ọmọ mọ́ ọkọ̀ ọmọ ọmọ hmm. àmọ́ tó ọmọ rẹ̀ míì bá ń bẹ àwọn ọmọ ọmọ yìí ò ní jogún àyàfi tó bá pọ̀ ọmọ rẹ̀ obìnrin ló bá jẹ́ àbáwọn obìnrin nìkan tó bá pọ̀ obìnrin ẹyọ kan ní àfúnidájì dúkìá bàbá tiẹ̀ hmm. ìdajì tó kù àwọn ọmọ ọmọ jẹ tó bá jẹ́ pé àwọn ọmọbìnrin tó pọ̀ ní àfún ìdá méjì nínú mẹ́ta dúkìá tiẹ̀ ìdá kan nínú mẹ́ta tó kù àwọn ọmọ ọmọ jẹ bọ́mọ ọmọ tí ṣe máa jogún ìyàn mi ìyá ṣe pé yín bẹ láyé bàbá yín kú ẹ̀yàn ọ̀yọ́gbà pé ẹ fẹ́ jogún bàbá yín ọmọ tẹ́yìn náà tún dúró tún wá kó n fẹ́ jogún grandpa níbo ń bẹ̀ <laughs> ọjọ́ bó ṣe jẹ́. jazakallah khairan sheikh. hello. Àtàwọn àwọn ẹ̀kọ́ wọn ti abá àpá. Àlejò sọ́lá wọ́n ṣe ti wọ́n bẹ̀rẹ̀ kọ́. Ìyàgánà bùrọ̀ sọ̀rọ̀. Láti. Ẹ̀sọ̀ tó bá ṣẹlẹ̀ pé èèyàn láti òkè ọya ni tó bá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ní ìyàtọ̀ lè fi yó. ìlú olùkí ọya tẹ́lẹ̀ wo. ní Kánò. tọ ìbéèrè yín. tó bá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ní ìyá tó jẹ́ kiri yó tíyẹ̀ sì sọ fún sọ fún tọ ìyá kì í sọ̀nà lẹ́wà ẹ pẹ̀sẹ̀ wẹ́ wá sí ìsìlámù tí ìyá níláyé àfi ibi tó ń kù sí lélẹ̀ hmm. ibi tó ń tọ́lọ̀ ti fún ọlọ́mọ ni hmm. tọ̀ èyàn sì èyàn bá tọ́ kò gbà kò gbà kò gbọ́ hmm. tó èyàn tí wọ́n ọwọ́ tẹ̀yẹ̀ wá fún ìyá ìyá wọn kó lọ ṣọ́ọ̀ṣì rẹ̀ wọn fi ṣèdá mẹ́wàá afẹ́fẹ́ ìkórè ẹ̀yà tó ń pa kọ̀ǹpléètì olówó lọ́wọ́ tí owó tí ìyá ń rí lọ́dọ̀ táyà ara ti ẹ̀dá téèyàn sì mọ̀ pé ó wọnú àkáǹtì ìyá tẹ bá ẹyin chọ́ọ̀tì ìyá ń kó lọ ìyá wà mọ́ kọ̀ǹpléètì wọn bá ó ojú òpó yẹn ò tọ́ gẹ́gẹ́. alhamdulilayi ọ̀ràn yẹn jẹ́ lórí ọmọ tó ń bá yín lásìkò tóbi rẹ̀ ọba ní kó tọ́jú òbí rẹ̀ hmm. nípa jíjẹ nípa mímu nípa ntóbi rẹ̀ máa wọ̀ ntóbi rẹ̀ máa gbé kó má jẹ́ kí ìsàmì kó lè móbi rẹ̀ hmm. torí pàrọ̀ náà ti síwájú ṣe ìtọ́jú tiẹ̀ lásìkò tó ṣe pé téèyàn bá pinnu pé òun fẹ́ san padà fún wọn èèyàn ò lè san fún wọn láéláé hmm. torí gbà táwọn ń tọ́jú wa àdára wa mọ̀ òlẹ́mìí ti dára yín mọ̀ òkè wa sànú òbí yín lónìí kí lọ́ fẹ́ gun yín lápá ń so ìyá yín yẹn ẹ pè fẹsùn islam torí pé kìí ṣe mùsùlùmí ìyá takú wọn lé ó lòun ní ṣe islam so ẹ̀yin ò ní yé gbìyànjú títí tí ó fi kó láyé hmm. tọ́lọ́ lọ ní máa fìyàn mánà àti mánà ẹnìkan sí lọ́wọ́ ẹnìkankan hmm. ọlọ́ni innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ọlọ́ni ló máa ń fọ̀nà mẹ́ni tó bá wù ẹ̀ máa wá bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ bá yín fi wọ́n mánà hmm. ẹ wọ́n ń lò sí nǹkan tẹ́ẹ̀tì torí rẹ̀ fún wa hmm. wọ́n ń lò sí nǹkan tó takùtọ̀ lọ́n hmm. so ẹ da owó tẹ̀ ń kó fún wa ní yanturu ẹ da dúró hmm. ẹ wàá máa ra ń fún wa lọ́pọ̀ yanturu so tí yàrá ti ń róúnjẹ tẹ́ǹsì ń daṣọ tó da sí àlọ́run tẹ́ǹsì ń wá ẹnìkan tí wọ́n mọ̀ tọ́jú ìyá lójú méjèèjì inṣàlá ó ti da lópin ìgbà pé ìyá ọ̀bá ti ní jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́ tí wọ́n wàá lò sí ń tọ́lọ́wọ́n fẹ́. Jazakumullahu khairan Sheikh ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹ̀rẹ̀ ètò kọ́lọ̀ kọ́bà tó sọ́wọ́n lẹ́sùn lórí láyé àtìlọ́jọ́ agbègbèlẹ̀ kíyàmá ọpọ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. oṣèwọ́dún gbádébọ̀ ọlọ́jọ́ aláṣẹ àti ìdásílẹ̀ olùmọdúnmọ́ sẹ́ńtà ní pápá bẹ́ẹ̀ lógún ẹ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì àwọn ìbéèrè wa lọ́lọ́kan ìjọ̀kan ọpọ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà Abdulsamad àti afa Ismail tí wọ́n dìjọ́ kọ́ rí wa Jazakumullahu khairan ọládìmídé lóko mi inshallah ọjọ́ mẹ́jọ ìlú láti pàdé tí ìgbà náà mi nìkan ayé pé salamu alaykum wa rahmatulah الله وبركاته